الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك فولا مبام الحمد لله ọlọ́run ọba ìtúnṣe pé òun náà ló ní ọpẹ́ oore tó ga jù tọ́lọ́run ṣe fẹ́mi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́mọdé ò ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa àbẹ̀ lọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí àbẹ̀ lọ́run kọ́lọ́run kó gbé ní mùsùlùmí àbẹ̀ lọ́run kọ́lọ́run kó ṣe wọlé ní àlìjánná pẹ̀lú sábàbí Islam lẹ́yìn wá gbà náà. Ada ọpẹ́ pé ọlọ́run bá fi wá lọ́kàn balẹ̀ ní agbègbè yìí kí ọlọ́run bá máa yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọlọ́run kó tó bá a ṣe sí agbègbè yìí gbogbo agbègbè tí ò sí fọ̀kànbalẹ̀ kọlọ́run kó bá a fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ lẹ́yìn wá gba náà adúpẹ́ àlàáfíà ara àlàáfíà tọ́lọ́run bá ṣe fún wa kí ọlọ́run kó má gbà ní ọwọ́ wa àlékún àlàáfíà kọlọ́run kó tún ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò lálàáfíà kọlọ́nkọba fún wọn ní àlàáfíà abẹ́lẹ́wọ̀n fún bára wa sọ̀rọ̀ títí òní kọlọ́nkọ sọ́dún ọ̀run fún mi tí màmá bá wa sọ àti àwa náà tí a máa gbọ́ kọlọ́n jẹ́ kí ọ̀rọ̀ náà kó jẹ́ nǹkan tí a fi rí ẹ̀san níwájú ọlọ́run ọba la hawla wala quwwata illa billahi aliyul azim tafsiri ti tàná ó wáyé láti Suratu Nahli. Quran sixteen ayah thirty one tí wọ́n kà fún wa á sọ àwọn ìtumọ̀ rẹ̀ ibi tí alibá tẹ̀síìrì náà dé kò di pé a máa bá tẹ̀síìrì ti tòní lọ. Nam. A'udhu billahi minash shaytanir جنات عدن يدخلونها. ọlọ́run ọba tí ó ń ṣàlàyé fún wa wípé orúkọ àlìjánná ó ń jẹ́ darul muttaqin ilé àwọn olùbẹ̀rù ọlọ́run ọlọ́run á ilé àwọn olùbẹ̀rù ọlọ́run olóhùn náà ni àwọn àlìjánná èyí tó jẹ́ wípé a máa gbébè lọ títí ayérayé tajari min tatiha al-anhar. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí wọ́n máa wọnú àlìjọ́nà yìí èyí tó jẹ́ pé àwọn odò kéékèèké ó ń sàn ní inú àlìjọ́nà yìí oríṣi àwọn odò òun náà ló ń sàn nínú àlìjọ́nà ṣùgbọ́n àwọn odò mẹ́rin òun náà ló jẹ́ odò tí ó tóbi jù èyí tó yẹ pé òṣìṣẹ́ ọlọ́run ọba sọnú àdìsí muhawi abuna aida wípé inna fil janna baharon mai ọ̀nbẹ́nu àlìjánná ibùdó omi wà bárọ̀lẹ̀ asal ibùdó oyin wà bárọ̀lẹ̀ laban ibùdó wàrà wà bárọ̀lẹ̀ khomri àti ibùdó ọtí lẹ́yìn náà tún má tùṣàkọ́kulẹ̀ àná àrùbáàdì àwọn búdò tún wá kù tó jẹ́ wípé ọlọ́run ọba tún wá mú jáde látara àwọn eléyìí náà so ọlẹ́yìn wá gbà náà ọlọ́run ọba ń ṣàlàyé fún wa wípé àwọn tó jáwọn ẹni ọlọ́run wọ́n máa wọnú àlìjánná àwọn odò kéékèèké ọ̀nsàn ní abẹ́ àlìjánná náà làwọn fi hà. làwọn fi hà máa yẹ ṣàhùn. ọlọ́run tí dáadáa tí bẹ́ẹ̀ náà àlìjáná ni pé nǹkan tí wọ́n bá ń fẹ́ ń bẹ̀ gbogbo ẹ̀ ni ó máa jẹ́ tiwọn. kàdálíkà yajzi Allahul muttaqin. ọlọ́run ní n tá a ṣe yìí ọlọ́run ní bá a ti máa ń ṣẹ̀san fáwọn olùbẹ̀rù ọlọ́run òun náà nìyẹn nítorí kó jẹ́ ẹ̀san wọn òun náà la san fún wọn náà. الذين تتوفاهم الملائكة طيبين ọlọ́run bá wa ń ṣàlàyé àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn náà ni àwọn tó ṣe wípé àwọn màláìka wọ́n máa jẹ́ ẹni tí ó máa gba ẹ̀mí wọn tọ̀yìbí tí wọ́n bá gbẹ̀mí wọn wọ́n jẹ́ ń tọ́ mọ́ kúrò níbi ẹbọ ṣíṣe wọ́n mọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ nígbà tí wọ́n bá ń gbẹ̀mí wọn àwọn náà ni wọ́n ń jólùbẹ̀rù ọlọ́run. yakuluna salamun alaykum. àwọn màláìka máa kí wọn pé salamun alaykum wọ́n máa wẹ́kọ́mù wọn pẹ̀lú gbólóhùn salamun alaykum. udkhulu al-jannata bima kuntum ta'malun. wọ́n máa sọ fún wa wípé ẹ máa wọ àlìjánná pẹ̀lú sábàbí nǹkan tí ẹ ń ṣe níṣẹ́ ńgbà tẹ wà láyé òun náà ni kẹ́ ẹ fi máa wọ àlìjọ́nà. àlìyàndòrúnà ìlà àǹtá ti àwòmùl màláìka. ọlọ́ni gbogbo àwọn kèfèrí tí ò tí jẹ̀yà kò sí nǹkan tí wọ́n ń expect ju pé àwọn màláìka tí ó gbẹ̀mí wọn òun náà ni wọ́n ń retí táwọn màláìka yẹn bá ti dé báyìí wọ́n ti dẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí jẹ̀yà wọn lọ. àwòyá ti ya hàmùrù rọ́bì. àbí kọjá igbe ìyá ọlọ́run ọba tí máa yọ sí wọn lójijì tí ó ti dé wá bá wọn ó máa yọ sí wọn àbí kọjá wípé pípalẹ̀ ayé rẹ̀ ìtọ́jẹ́ pé yọ jẹ́ kí a mú sáà ìtàlí kí ó dìde tí ó jẹ́ pé akérò zaman ìgbẹ̀yìn ìgbà tí ó wà dé bá wọn tí wọ́n fi wá máa jẹun tí ó jẹ̀yà wọn òun náà ni wọ́n ń retí kàdálíkà fàálà lẹ́dínà mi kọ̀bẹ̀lẹ̀. ọlọ́ni bí àwọn eléyìí bí wọ́n ti ń ṣe yìí bẹ́ẹ̀ náà làwọn tó ṣáájú wọn lọ tí wọ́n jẹ́ kèfèrí bẹ́ẹ̀ làwọn náà ń ṣe. wọ́mọ dọ́lámàhùnmọ́. ọlọ́run ọba òkúkú ṣàbòsí wọn pẹ̀lú pé kọ́kọ́ kó kánjú jẹ wọ́n yà láì fún wọn ní ìdẹ̀ra ọlọ́run ọba ò ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ó fún wọn láàyè tí wọ́n gbà tí wọ́n fi lè ronú pìwàdà ṣùgbọ́n wàlákìn. wàlákìn kánú anfusahum yazlimun. àwọn ni wọ́n ṣàbòsíṣẹ́ mi ara wọn pẹ̀lú pé wọ́n rí òdodo wọn ò sì tẹ̀lé òdodo olókìyà ọ̀jẹ̀ wọn. fàṣọ̀bàhùn sẹ́yìn àtúmọ̀ àmìlú. ọlọ́run ní sẹ́yìn art ìyà iṣẹ́ tí wọ́n ṣe ń ṣẹ́ ọlọ́run ọba wa ní kò ṣẹlẹ̀ sí wọn. وحاق بهم ما كانوا به يستعزهون. ọlọ́run ní nǹkan tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ẹ̀san tí ń bẹ nípa nǹkan náà ó wá sọ̀kalẹ̀ lé wọn lórí ó wá di ìyà fún wọn. وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء. àwọn tí wọ́n ṣẹbọ sọ́lọ́run ọba gbólóhùn tó jáde lẹ́nu wọn ni wípé tọ́lọ́hún ọba bá fẹ́ ni àní máa jẹ́ ẹni tí ó sin nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́hún ọba. Nahnu wala Àwa ni o àtàwọn bàbá wa àní sin nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́hún ṣùgbọ́n látara wípé ọlọ́hún ọba gangan fún ara rẹ̀ òun ló jẹ́ ká máa sin nǹkan tá à ń sin yìí. wàlá haramna min dunihi min shay. àbá ti jẹ́ ẹni tí ọba ti sọ de wọ̀ nǹkan míì tó yẹ pé ọlọ́run ọba ọ̀fẹ́ àbá ti sọ de wọ̀. kadhalika fa'ala alladhina min qablihim. ọlọ́run ní báyìí òun náà ní fa'ala alladhina min qablihim àwọn tó ṣáájú wọn ọlọ́ni báyìí ni wọ́n ti ṣe àwọn náà ọ̀rọ̀kọ́rọ̀ táwọn náà ń sọ lẹ́nu wọn òun náà nìyẹn. fahal ala rusuli illa albalagul mubin. ọlọ́run ní ṣùgbọ́n àwọn òjíṣẹ́ wa tí àwọn tánjá wọn kèfèrí fẹ́ máa fún wọn ní ẹ̀rí wípé gbogbo táwọn ń ṣe ọlọ́run ọba ló káwọn máa ṣe àwọn òjíṣẹ́ wa àní wọ́n máa bá wọn ta kàngbọ́n kó máa bá wọn jiyàn níta ara wọn ojú yìí pé kí wọ́n jíṣẹ́ fún wọn lọ iṣẹ́ náà dẹ̀ jẹ́ fún wọn yìí kọjá nǹkan tí ó fojú wọn. ولقد بعثنا في كل أمة رسولا. ọlọ́run ni a ti gbé dìde fún gbogbo ìjọ kọ̀ọ̀kan ìránṣẹ́ kọ̀ọ̀kan la ti gbé dìde fún gbogbo ìjọ kọ̀ọ̀kan. àní ibudullaha wajtanibu tọ́kùn. ìta àtòrí ẹ̀ràn wọn onáà ní gbólóhùn la ilaha illallah ìtumọ̀ ẹ̀ náà ni pé ẹ̀sìn ọlọ́run ọba ẹ dẹ̀ jìnnà sí gbogbo tó bá ti yàtọ̀ sí nǹkan tá a bá ń sìn tó yàtọ̀ sọ́lọ́run. faminhum man hadallah. nínú àwọn tó ń tẹ̀lé àwọn ànábí ọlọ́run ara àwọn tó lọ́wọ́ bá fọ̀nà máa ń bẹ̀. waminhum man haqqat alayhi ad-dalala. nínú àwọn tá ara àwọn ànábí ọlọ́run ọba sí ara àwọn tó ṣe yí pé àánú ti di nǹkan tó lé wọn lórí pé ẹni àánú làwọn ò jẹ́ gbẹ̀yìn. fasiru fil ardi fanduru ọlọ́ni ẹ máa rìn lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ lọ wò. fàǹdùrú kẹfàkà nàá kíbà tó lè mú kàǹfẹ̀bí. ẹ lọ wo bí ìgbẹ̀yìn àwọn tó pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ bó ti rí. nam intaris. intaharis ala ọlọ́ni tí wọ́n ànábì bá ń sojú òkòrò lórí kí wọ́n mọ̀nà. fa inna Allaha la yahdi man ẹ̀ tọ́lọ́run ọba bá ti sọnù wá látinú kádàrá àpilẹ̀ wá ọlọ́run ọba ò lè fọ̀nà mọ́ láéláé. wa ma lahum min nasirin. àwọn tó ti sọnù wá látinú kádàrá àpilẹ̀ kò sẹ́ni àká tó lè ràn wọ́n lọ́wọ́ tí wọ́n fi lè mọ̀nà. wa qasamu billahi jahada aymanihim ọlọ́run ní àwọn kèfèrí wọ́n tún ń búra ní ìbúra tó lágbára gá wọ́n fọlọ́run ọba búra. la yabi'athullahu man wọ́n ní ọlọ́run ọba ò lè gbé dìde ẹni tó bá ti kú. bala wa'dan alayhi haqqan. sọ fún wọn wípé kí wọ́n gbẹnu sọ́hùn ọlọ́run ọba ó gbẹ̀yìn tó bá ti kú dìde àdéhùn látọ̀dọ̀ ọlọ́run ọba tó jẹ́ òdodo ni. walakinna akthara an-nasi la ya'lamun. ọlọ́run ní ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn òun náà ni wọ́n mọ ní ti ń jẹ́ òdodo tí wọ́n bá ń ṣòdodo fún wọn so wọ́n máa ṣe bí ẹni tó ṣe yí pé kò yé àwọn òdodo ni pé ọlọ́run ọba gbé ẹnìkọ̀ọ̀kan dìde so látara bẹ́ẹ̀ ibi tí a bá tẹ̀ dìde ní àná nìyí wọ́n ka àyà díẹ̀ fún wa náà lónìí so kọ́lọ́n kọ́ fún wa. أعوذ بالله من الشيطان الرجيم ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين إنما قولنا لشيء إذا أردنا أن نقول له كن فيكون والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون الذين صبروا وعلى ربهم يتوكلون الله tí ọlá rẹ̀ أون سلايفوا ń nípa ntí ọlọ́run ọba tó fi fẹ́ gbé wa dìde níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àìmọye reasons òun lọ́lọ́run ọba ní tó jẹ́ wípé ó fi lẹ́tọ̀ọ́ wípé bá a ti wálé ayé yìí wọ́n gbọ́dọ̀ gbé wa dìde padà tí wọ́n bá gbé wa dìde bí ìgbà tọ́lọ́run ọba ṣe àbòsí ni ọlọ́run ọba dẹ̀ ní la yezlimu miskola darrotin ọlọ́run ọba èlé ṣàbòsí kankan torí pé ilé ayé tá a wà yìí oríṣi ọ̀nà làwa tá a wà ń bẹ̀ pín sí àwọn kan jẹ́ ní aburú àwọn kan jẹ́ èèyàn dáadáa àwọn kan ń sin lọ́hùn àwọn kan ò sin ọlọ́hùn. so oríṣiríṣi ọ̀nà àwọn kan sin lọ́wọ́ lọ́nà tọ́lọ́wọ́ bọ̀ wọn pé kí wọ́n sin ọlọ́run oríṣiríṣi tá a wá wà ń yìí dáadáa ni kí kálukú wa ká padà mọ òdodo torí ayata fẹ́ ka ayata ti òun fẹ́ ṣàlàyé fún wa àwọn àdí méjì tó fi jẹ́ wípé ọlọ́run ọba fi gbọ́dọ̀ gbé wa dìde níjọ́ gbèǹde àlùkìyàmà ìdí alákọ̀ọ́kọ́ tọ́lọ́run bá fẹ́ ṣàlàyé fún wa ń bí yìí ọlọ́run ní líyù bá yìí nà láhùn. líyù bá yìí nà láhùn múlẹ̀dì fi. ọlọ́run ọba fẹ́ jẹ́ kó clear láhùn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ ọlọ́run fẹ́ kó clear sí gbogbo wa pátá yányá kí ló fẹ́ kó clear alladhi yaktalifuna fihi ní táwọn èèyàn tí wọ́n ń pín yẹlẹyẹlẹ nípa rẹ̀ ọlọ́run bá fẹ́ kó clear kí là ń pín yẹlẹyẹlẹ àwọn àpín yẹlẹyẹlẹ ẹlẹ́mí lè ní kò sọ ọlọ́run ẹlẹ́mí ọ̀ sọ pé ọlọ́run iye báyìí lọ jẹ́ àwa tá a nígbàgbọ́ àwọn sọ pé ẹyọ kan lọ́lọ́run jẹ oríṣiríṣi nǹkan làwọn èèyàn pín yẹlẹyẹlẹ lé lórí lórílẹ̀ ayé tá a máa wò wípé èwo wá lòdodo níbẹ̀ bẹ̀rẹ̀ pé ọlọ́wọ́ bá ti ṣàlàyé òdodo kó clear sí wa ṣùgbọ́n tó ń gbé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn láàyè àlàmúnalẹ̀ akọ̀ wọn ò mọ òdodo ọlọ́run ọba wà fẹ́ kí wọ́n mọ òdodo tó bá dijọ́ gbé dàlùkì àmọ́ ẹlòmíràn mọ òdodo ẹnìkan ní kàn tẹ́lẹ̀ tó fi kú ìdí sì ń tẹ́ ẹ lé yẹn lòun gbà wípé òun lọ́jọ́ òdodo tó fi kú lórí ẹ̀ sọ ọlọ́run bọ́ wàá jẹ́ kó clear sí pé orí àánú nírú ẹni bẹ́ẹ̀ kú lé lórí ọlọ́run ni lè yorùbá yìí náà láhùn. lè yorùbá yìí náà láhùn múlẹ̀dì yakhtalifuna fi. ọlọ́run ni nítorí kí ọlọ́run ọba ó lè bá a ṣàlàyé fún gbogbo ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn kí ló fẹ́ ṣàlàyé alẹ́dí yẹtẹlifù nàfi yìí ní táwọn èèyàn ń pín yẹlẹyẹlẹ nípa rẹ̀ ọlọ́ba fẹ́ ṣàlàyé èdè nìyẹn nam. وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين. ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́wọ́n bá mú wá ní ọlọ́ọ̀ni wàlíyá alamalẹ́dínà káfàrú àwọn tí wọ́n jẹ́ kèfèrí kí wọ́n lè bá a mọ̀ wípé anahum kànú kàdìrí sọ wípé àwọn jẹ́ òpùrọ̀ lórílẹ̀ ayé ọlọ́run bá fẹ́ fi rọ àwọn tí wọ́n jẹ́ kèfèrí ọlọ́run bá fẹ́ fi díẹ̀ múlẹ̀ lálẹ́ kìámà táwọn kèfèrí náà sì mọ̀ wípé irọ́ làwọn pa lórílẹ̀ ayé gbogbo ohun táwọn ń pè lọ́lọ́run tí ò kì í sọ lọ́run irọ́ làwọn ń pa ọlọ́run fẹ́ fi díẹ̀ múlẹ̀ so reason méjì tọ́lọ́wọ́n bá dárúkọ bí nìyẹn tí ó fi jẹ́ pé àlìkíyàmá ó fi di nǹkan tí a gbé náà rò so òun nìkan ni reason tó jẹ́ pé gbogbo ẹ̀ náà òun nìkan wá ní méjì nìkan nìkan kọ́ ni reason ìyẹn náà wà mẹ́yìn pé Ọlọ́run bá fẹ́ san àwọn tó bá ṣe dáadáa lẹ́san àwọn tó bá ṣe àìdá Ọlọ́run fẹ́ jẹ wọ́n yà ara ìtọ́lọ́wọ́n bá so ẹlẹ rísì mi náà tún ni pé ọlọ́run ọba fẹ́ mú àdéhùn rẹ̀ ṣẹ àdéhùn tó ṣe wípé òun ó gbé wa dìde káwọn bàbá máa sọ pé ah ọlọ́run ọba sì wàá sá àdéhùn kò ṣe kí ni o kò sì wàá mú àdéhùn náà ṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n méjì péré òun náà lọ́lọ́run ọba dá akọ ní ibi ibi náà. إنما قولنا لشيء إذا أردناه ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa wípé kò yẹ kí ìgbéǹde tọ́lọ́run ọba lóhun ó gbé wa dìde kò yẹ kó jẹ́ nǹkan tí ó máa yà wá lẹ́nu káwa ní à ọlọ́run ọba ò lè gbé wa dìde kìí ṣe nǹkan lẹ́yìn máa yà wá lẹ́nu torí pé ẹni tó lóhun fẹ́ gbé wa dìde tó fẹ́ ṣe nǹkan ìṣe nǹkan ọlọ́run láàrin gbólóhùn ni ọlọ́run kan sọ fún kinní yẹn pé rí bẹ́ẹ̀ bọ́lá bàbá ti ń sọ nǹkan yẹn tán báyìí bẹ́ẹ̀ ni nǹkan yẹn máa rí bẹ́ẹ̀ yẹn ló fi jábẹ́ kọ̀ yẹ kí gbèǹde kọ̀ yẹ kó jọ wá lójú rárá torí pé ẹjọ́ lóun ó gbé wa dìde tá a bá máa bó ti tóbi tó ni tá a bá máa bí ọ̀rọ̀ rẹ ti rí ni a ní ṣẹ̀ṣẹ̀ máa dìná ìpè ọlọ́run ò ní gbé wa dìde ọlọ́run wa fẹ́ ṣàlàyé pé ẹni tó lóun ó gbé yín dìde. bóòlà láàmàrí rẹ ti rí lọ́lọ́mọ abẹ́ sàlàyé. ìnàmà qawluna li shay'in idha àròdínà. ọlọ́ni ọ̀rọ̀ táwọn ọlọ́run ọba máa ń sí anything ọba bá ọ̀rọ̀ wo la máa ń sí ọlọ́ni kí la sọ ọlọ́run ní tá a máa ń sọ fún ni pé rí bẹ́ẹ̀ kún ta gbọ́dọ̀ táwọn kan sọ ní tiwa náà tá a bá ti ń sọ tán báyìí ojú ẹsẹ̀ fàyàkùnù yóò sì máa rí bẹ́ẹ̀ sọ ìyẹn lẹ ọlọ́pàá fẹ́ ká máa títóbi òun ọlọ́run nípa wípé òun ọlọ́run ọba lóun ó gbé wa dìde gbogbo ògbé dìde wa nínú àyà mi ó ní aw wa akọrọbù ìdólejò ó tètè yé la sọ fún yín ó dàbí ìgbà tí ojú yìí tó bá kan ọ̀ra sẹ́ lámú ìlbásọ̀rọ̀ ọlọ́run bá tún wá ní ojú lámú ìlbásọ̀rọ̀ lọ aw huwa akọrọbù àbótún súnmọ́ jù bá yẹn lọ ṣùgbọ́n ìdólejò kó ètè yé ni pé ìtẹ́yìn tètè mọ̀ òun náà ni pé kójú ọ̀sẹ̀ òun lọ yájú lọ́dọ̀ yín tó yẹ lọ́jọ́ ká fún yín lápèjúwe rẹ̀ tó látara bẹ́ẹ̀ ìgbédìde nǹkan tó máa yá ni pápápá ọlọ́run ọbọ̀ pàṣẹ tó bá ti pàṣẹ bẹ́ẹ̀ ni gbogbo náà bá fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ ni ó máa tẹ̀léra wọn tí ó sì máa ṣẹlẹ̀ tọ́lọ́run dẹ̀ gbé ẹnì kọ̀ọ̀kan wa tí ó gbé wa dìde so ọlọ́run ọba ní àwọn àyàtà kàṣíwájú yìí ó ti ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ kèfèrí tá a bá rí wọn tí wọn ò bá gbà ká mọ̀ wípé ọlọ́run ọba náà ni òjò wọn ó gbà tí wọ́n fi kú torí pé látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ti parí ẹ̀ sínú kádàrá pé àwọn eléyìí ò ní gbà kìí ṣe wípé àìsàlàyé nǹkan àbí àìyé nǹkan ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn nǹkan òye wọn wọn tètè mú òdodo torí pé ọlọ́run ọba náà ni òjò kó tètè yé wọn tó látara bẹ́ẹ̀ nǹkan tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí onáni àlè iman bìyàwó mẹlẹ ákẹ́rì ká nígbàgbọ́ sọ́jọ́ kan ìpè ọlọ́run bó gbé wa dìde ìgbé yìí ó simple lọ́dọ̀ ọlọ́run kì í ṣe nǹkan tó le rárá nǹkan tó rọrùn ni so nam. والذين هاجروا في الله من بعد ما ظلموا. lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá bọ́ sí abala bòmíì abala tí ọlọ́run ọba bọ́ sí. Si òun náà ni wípé ó fẹ́ ṣàlàyé fún wa àwa tá a jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba ó máa tẹ́sítì wa pẹ̀lú gbàgbọ́ wa tá a bá ní àwọn tí wọ́n ṣáájú lọ tẹ́sítì tí wọ́n ju tiwa lọ lórí ìgbàgbọ́ tí wọ́n ní ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa yìí àwọn tí wọ́n ṣáájú wa lọ tẹ́sì tọ́lọ́run ọba ṣe fáwọn kò tó tiwa ẹ títí wa kò tó tiwọn rárá tẹ́sì wọn tó tóbi jù ọlọ́run bá fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa ìyẹn ni pé ibi tí wọ́n ti kọ́lé sí wọ́n ti ní ẹbí ń bẹ gbogbo nǹkan ọkàn wọn ti balẹ̀ ń bẹ wọ́n ti ń ṣègbésí ayé wọn ń bẹ látara ẹ̀sìn wọ́n sì fi bẹ̀ẹ́lẹ̀ ẹlòmíì kò lè mú ìyàwó ẹ̀ dání kò lè mú ọmọ ẹ̀ dání gbogbo nǹkan tónítóní ní dúkìá kò lè mú kankan dání òun fún ara rẹ̀ lọ jáde fún rẹ̀ àwọn ọmọ ẹ̀sẹ̀ wa ń bá lọ́nù ni ìyàwó ṣẹ̀ṣẹ̀ wa ń bá ni àwọn dúkìá kọ̀ọ̀kan ẹ̀sẹ̀ wa ń mú wa bá ni bó o ní dúkìá yẹn ti fẹ́ pé gan ẹni fẹ́ fún fídọ̀ gan kó omi kan bọ́ síbò míì kò lè kó gbogbo dúkìá rẹ̀ tọ́ wà ń bẹ̀ kó kó tán yan ká tó wá gbé ẹni tó fẹ́ ọfẹ́ sneak out ẹni tó fẹ́ yọ jáde sọ bó ló ti fẹ́ rí so látara bẹ́ẹ̀ ìyàtọ̀ jẹ́ àwọn tó ṣáájú lọ nípa ẹ̀sìn ọlọ́run ọba fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa ọlọ́run ọba ní. walladhina hajaru fillahi min ba'di ma zulimu. ọlọ́run ní ẹ̀rọ àwọn tó ṣe wípé hajaru fillahi àwọn tí wọ́n ṣe ìjìra ìjìra náà ni wípé wọ́n travel láti ibi tí wọ́n ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá lọ sí ibi tí wọ́n mọ̀ rárá ìjìrà tó ṣẹlẹ̀ láyé ànábì sàlám ìjìrà méjì òun náà ló ṣẹlẹ̀ láyé ànábì ìjìrà alákọ̀ọ́kọ́ àlẹ́ ìjìrà tú ìlàlẹ̀ abàṣà ìjìrà tí wọ́n ṣe lọ sí ìlú abàṣà wọ́n ṣe ìjìrà lọ bẹ̀ ìjìrà eléyìí wá jẹ́ ẹ̀ẹ̀mejì òṣìṣẹ́ ọlọ́run ọba sọ fún àwọn mùsùlùmí ẹ máa lọlẹ̀ abáṣà èyí tí ò sí mùsùlùmí kankan ń bẹ ṣùgbọ́n ọba kan bẹ́ẹ̀ ń bẹ ọba ìjẹ́ ẹni tí èsì àbòsí tàbí bíbí ni kí wọ́n máa lọ síbẹ̀ wọ́n wá lọ síbẹ̀ wọ́n tún adọ́gbọ́n lọ sọ fún àwọn mùsùlùmí tó wà wípé àwọn kèfèrí Mẹ́kà ti gba ìsìláàmù àwọn bá tún sáré wálé padà Ìbàdàn sáré wálé wọ́n bá tún rí pé kò tí ì rọrùn o ìlú mọ́kà ò tí ì rọrùn wọ́n tún ṣe ìjírà ẹlẹ́ẹ̀kejì ẹ̀nà ń pè ní àlẹ́ ìjírà tú ìlàlẹ̀ abàṣà tó jẹ́ àtàníyà tó jẹ́ ìjírà ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ṣe wọ́n ṣe alákọ̀ọ́kọ́ wọ́n ṣe ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì yìí wọ́n lọ wá yí pé wọ́n tún wá ṣe ìjírà ìlàlẹ̀ màdìyà wọ́n bá wá yọ̀ǹda pàtàkì àrẹ́bì kéde fáwọn àwọn àbá yìí pé ẹ má wulẹ̀ lọlẹ̀ abáṣàmá ọlọ́run bá dìbò fún mi pé àwọn ti jẹra lọ sílùú Madina àwọn sọ́ọ́bà tí wọ́n ń lọ lùú Madina lẹ́ẹ̀dẹ́ ànábì olùdókòwò ọlọ́run ayọ̀ nàfà ànábì pé ìjọba ànábì ọjà yìí òun náà ni ànábì ti kéde fún wa láti bẹ̀rẹ̀ ọdún ẹ̀rọ bí jẹ́ pé àwọn afáàbí sọ pé ìjẹra tá a máa ń ṣe láti bẹ̀rẹ̀ ọdún náà ti ń ṣe ìjẹra láti bí oṣù mẹ́ta làwọn yẹn ti ń ṣe ìjẹra kánábí náà tó wá ṣe ìjìrà tiẹ̀ e lóṣù ẹlẹ́ẹ̀kẹta so látara bẹ́ẹ̀ òun náà ni ẹ̀sìn ṣàlàyé fún wa nípa wípé àwọn kan wà látara ẹ̀sìn wọ́n kúrò nílùú tí wọ́n ń gbé wọ́n wá di ẹni tó lọ sílùú míì tó jẹ́ ìlú tó jẹ́ àjòjì sí wọn ọlọ́run ni wọ́n ṣe yíjíra nípa kíni ọ fìlà yìí ìláyìí ni pé nítorí ọlọ́run ni àtòrí ẹ̀ ṣe ìjìra èèyàn lè travel kó ń lù kan lọ sílùú míì kó wá owó lọ lù míì àbí kó wá pé bóòní tòun ó ti dá a lọ lù míì ọlọ́ni àwọn eléyìí torí ẹ̀kọ́ náà fi ṣe ìjìra o wọ́n ṣe ìjìra pèlà yìí nítorí ọlọ́run ọba ìyẹn ni pé wọ́n ṣe ìṣẹ̀bí lílà lójú ọ̀nà àtọ́lọ́run fi nusrati dinillah bó ní ìrànlọ́wọ́ ti ṣẹlẹ̀ sẹ́sìn ọlọ́run òun ni wọ́n torí ẹ̀ ṣe ìjìrán bó o ní wọ́n ti rẹ́sìn ọlọ́run ọba ṣe dáadáa níbi tí wọ́n ti fẹ́ máa lọ máa gbé òun náà náà torí ẹ̀ gbé ẹ̀sìn wọn sá kúrò níbi tí wọ́n ti ní rí ṣe dáadáa wọ́n wá gbé lọ sí ibi tí wọ́n ó ti máa rí ṣe dáadáa sọ ọlọ́run ọba ní. الذين هاجروا والذين هاجروا في الله من بعد ما ظلموا Mm. ọlọ́run ní mi bá di máa zúlì mú un lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣàbòsí wọn ìyẹn ni pé ìjìra ó máa wáyé nígbà tí wọ́n bá jẹ́ kéèyàn ọ̀rẹ́ ṣìṣe ẹni tí bá ń rẹ́ ṣìṣe ń bì kan tọ́wọ́ á fẹ́ kúrò ń bẹ̀ tọ́ lọ bòmí lọ́ máa gbé bẹ̀ àní sọ pé nìyẹn ṣe ìjìra o pé òun kó ń bẹ̀ pé ó ṣe dá wà lọ ni sọ torí pé kí ni òun ò fi nira mú níbi tọ́ wà ẹni tó ṣe ìjìra òun náà lẹ́yìn tí wọ́n fi ìnira mú ọlọ́ni mi ń bá di máa zulimu. lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣàbòsí sí wọn àwọn kan wà nínú wọn wọ́n pa wọ́n àwọn kan wà nínú wọn wọ́n fìyà jẹ wọ́n àwọn kan tún wà nínú wọn wọ́n ti gba ìsìláàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tún ná wọn wọ́n fìyà jẹ wọ́n débi pé wọ́n láwọn ò gba ìsìláàmù mọ́ wọ́n tún bá wọn ṣe ẹbọ pọ̀ pẹ̀lú tí wọ́n ṣe ẹbọ so ara àbòsí tí wọ́n ṣe fún àwọn tó ń jẹ́ mùsùlùmí nìyẹn ọlọ́ni mi bá di má zoli mu lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe àbòsí sí wọn náà. lanu bàwẹ̀ hannahum fi dúnìyà hasana. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ní lanu bàwẹ̀ hannahum ọlọ́run ní àyàn àyè fún wọn fi dúnìyà ọlọ́run ní nílá ayé ń bì í. ọlọ́run ni a máa fún wọn láàyè àìsọ́lọ́ba máa fún wọn ni pé wọn ní ààyè tó jẹ́ wípé wọn ò ti máa yan fanda pẹ̀lẹ́sìn wọn wọn wá borí àwọn ọ̀tá wọn wa wá jẹun tó ṣe wípé yẹn kò ní sẹ́ni kankan tí ó dún kookò mọ́ wọn ọlọ́run ọba dẹ̀ yan fún wọn ààyè tó lọ́n kọ́kọ́ yàn mùsùlùmí òun náà nílùú Màdínà. ọlọ́run ọlọ́run padà tún gba mọ́kà fáwọn mùsùlùmí gbogbo àìmọye àwọn ààyè ọlọ́run á bẹ̀rẹ̀ sí gbà fáwọn mùsùlùmí àwọn mùsùlùmí ìtasọ̀rù àdá yìí wọ́n borí gbogbo àwọn ọ̀tá wọn wàtátàwó albolidana àìmọye ìlú òní wọn wá gbà mùsùlùmí wá ń kọ̀ǹtúrò àwọn ìlú náà tó jẹ́ yí pé ọkàn mùsùlùmí wá ń balẹ̀ ní àwọn ìlú náà wọ́n wá ń rẹ́sìn wọn ṣe wọ́n ń rí dáwà ṣe àdéhùn tọ́lọ́wọ́n bá ṣe ń bì ìgbà tí wọ́n ń ṣe yíjíra lọ́wọ́lọ́wọ́ lọ́lọ́wọ́n bá ń ṣàdéhùn yẹn pé lànà bá wẹ anahum. lànà bá wẹ anahum fi dúnìyà hasana. ọlọ́run ni a máa yan àyè fún wọn fi dúnìyà láyé ń bì ọlọ́run ni a yan àyè tó dá ọlọ́run ni a máa yan fún wọn láyé ń bì ọlọ́run ọba sì yan àyè tó dá fún wọn èyí tó jẹ́ pé àwọn tí wọ́n ṣẹ́kù náà àwọn sọ̀hábà tí wọn ò kú ọlọ́run ọba yan ààyè tó tóbi fún wọn èyí pé ọ̀gọ̀rọ̀ wọn wọ́n di ọlọ́lá wọ́n di ẹni tó ní nǹkan tó pọ̀ látara ẹ̀sìn ọlọ́run ọba yan ààyè fún wọn náà. wala ajrul akhirati akbar. ọlọ́run wa ní gbogbo tí wọ́n ní láyé yìí nǹkan tó kéré ni ẹ̀san àlìkìyàmà ó tóbi ju gbogbo nǹkan tí wọ́n ní láyé lọ àdéhùn tá a kàn sí fún wọn láyé ọlọ́run ọba múṣẹ tàbá wo gbogbo orílẹ̀ ayé lónìí a máa rí ibi tí islam tàn dé láti lu madina nínú madina ti jẹ́ ìlú tó kéré tó tí èsì ìlú tó jẹ́ ìlú tó ń kọ́ńtúrò gbogbo ayé ọlọ́run ọba dẹ̀ wá lo sábàbí dáadáa ọlọ́run wa tan ìlú maka àti ìlú madina ọlọ́run ọba gbé títóbi fún un ọlọ́run ọba wa jẹ́ kọ́ tàn káàkiri gbogbo ayé àwa mùsùlùmí wa ń lọ láti bẹ́ẹ̀ àwa ń lọ káàkiri gbogbo ayé tá a wá ń di alágbára lórílẹ̀ ọlọ́wọ́n bá ṣe islam ní ẹni tó di alágbára lórílẹ̀ òun lẹ̀sìn fi wá tàn káàkiri gbogbo ayé ọlọ́wọ́n bá mú ìlérí ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n wá ní ṣùgbọ́n ẹ̀san tàlìkìyàmọ̀ ó tóbi jọ lẹ́yìn ọlọ́wọ́ kẹwìlálìkìyàmọ̀ kẹfẹ́rí ò láàyè kankan inú ná ilé ìyà nìkan láàyè rẹ̀ mùsùlùmí nìkan ló ní gbogbo ààyè tí ń bẹ lálìkìyàmọ̀ pàtàkì tó ti bá ti wà lẹ́nu ẹ̀ náà nísìn ọlọ́run sì yan àwọn àyè kan tó pé islam náà ní lékè bẹ́ẹ̀ ọlọ́run tún padà bọ̀ wá gba àwọn àyè míì tó pé islam ní ó tún padà lékè bẹ́ẹ̀ ṣùgbọ́n a lè gba gbogbo àyè tán láyé yìí pẹ̀lú tó ọlọ́run ọba nímú tí má àdìbá dé àdìbá gbogbo àyè tán àwọn èèyàn kan máa san jizíà náà ni lábẹ́ ìjọba islam ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ tó bá dàlí lọ́rọ̀ wọn máa já sí i ọlọ́run ní. láwọn kanu ya lamun. ọlọ́run ni àwa mùsùlùmí láwọn kanu ya lamun kálá abátún ti mọ̀ ni àbá ti mọ̀ wípé a ah, àṣẹ ọlọ́run ọba yóò yan àyè fún wa lórílẹ̀ àwọn tó ṣáájú lọ náà àwọn náà nígbàgbọ́ ni ló fi jẹ́ pé kò sẹ́ni tí ò ní kábàámọ̀ tó bá dijọ́ gbé dàlùkẹ́ àmọ́ gbogbo sẹ́ni kálukú wa ń ṣe yìí á tún máa kábàámọ̀ pé ah àbá sì tún ṣe jù báyìí lọ sọ ọlọ́run ká láwọn tó ń mùsùlùmí bá mọ̀ ni nǹkan dá ń sọ fún wọn so wọn bá mọ̀ yìí pé àwọn ọlọ́run ọba àbí àwọn tó jẹ́ kèfèrí láwùkánú yà àlàmọ́ ká ni wọ́n bá ti mọ̀ ni pé ọlọ́run yá ìfá mùsùlùmí ni wọn ò dé gbọ́ngàn dá sí yẹn sọ wọn bá ti lé wọn kó ń lé ṣùgbọ́n ọlọ́run ọba ọba tí ò kó yé wọn òun náà ni. alladhina sabaru wa ala rabbihim ọlọ́run ọba ń sọ fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí ọlọ́run ọba ní ìròyìn tá a fi ròyìn àwọn mùsùlùmí ní alẹ́dínà sọ́bàrù alahada alimusiriki wọ́n ṣe sùúrù wọ́n ní faradà lórí gbogbo ònira tí àwọn ọ̀sẹ̀ bọ́ fi kàn wọ́n àìmọye náà fi nira kàn tó yẹ ìnira tó lágbára gan tí èsè díẹ̀ ṣùgbọ́n ọlọ́ni àwọn tó ń jẹ́ mùsùlùmí wọ́n ní sùúrù gáà lórí ìnira tọ́lọ́run fi kàn wọ́n ọlọ́run fi ń sọ fáwọn náà wípé táwa náà bá rí ìnira kan nínú ẹ̀sìn ìnira táwa máa rí kò lè tó tiwọn rárá káwa náà jẹ́ ẹni tí ó ní sùúrù irú ìnira tá a bá rí kí a ní káwa náà jẹ́ ẹni tí ó ní sùúrù náà. alladhina sabaru wa ala rabbihim yatawakkal ọlọ́run ọba ní àwọn tó jẹ́ àwọn tó ṣáájú lọ ìròyìn tí ń bẹ lọ́dọ̀ àwọn tó ṣáájú lọ òun náà ni wípé ìròyìn alákọ̀ọ́kọ́ òun náà ni asọ́bùrù wọ́n ní sùúrù sùúrù wo ni wọ́n ní lórí ìfaradà gbogbo òníra tó wá látara ẹ̀sìn gbogbo ẹ̀ náà faradà ẹlẹ́ẹ̀kejì wàhálà rọ́bì ìyàtọ̀ wà pẹ̀lú wọn ò gbára lé nǹkan mí ìjọ ọlọ́run nìkan lọ wọn ò gbára lé nǹkan mí ìjọ ọlọ́run lọ ọlọ́run nìkan ní agbára lé ipe ọlọ́run ọba ó tó àwọn ọlọ́run sì tó wọn sọ ọlọ́run bá káwọn náà lẹ́kọ̀ọ́ bí ká ní àsọ̀bùrú wàtàwákòlò sọ kálíbà jẹ́ ẹni tí ó ní àṣeyọrí gbogbo tá a bá ń ṣe padà yẹn kọjá tó fẹ́ ṣe nǹkan kan ní ẹ̀sìn ó máa ní láti ní faradà ó dẹ̀ gbọ́dọ̀ ní gbára lé ọlọ́run tó bá ti ní méjèèjì yóò láṣeyọrí sọkọlọ́n fún wa ní méjèèjì náà. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá fún wa ní ibí yìí wípé òun ọlọ́run ọba ní gbogbo àwọn ànábì ọlọ́run ẹ̀rí kùránì lélẹ́yìí yẹn la fi ní dààmú ara wa gbogbo àwọn ànábì ọlọ́run ládòkè tóbi pè wọ́n ní kíní o ọkùnrin sọ gbogbo wọn látòkè tóbi délẹ̀ ọlọ́run ọba tún sọ ọdún gbólóhùn báyìí nínú sátú Yusuf aya one hundred and nine ọlọ́run ọba tún sọ ọdún gbólóhùn yìí náà pé ọkùnrin òun ni gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run nínú sọ́tù Yusuf aya one hundred and nine ọlọ́run ọba ní ọkùnrin òun ni gbogbo àwọn tí wọ́n jẹ́ ànábì ọlọ́run. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم. So the same thing ọlọ́run ọba kan fún ọlọ́run ọba kan fi kún ó ní mìnà áàlì ọlọ́run ọba fi nǹkan kan níbẹ̀ yẹn ọlọ́run ni àránṣẹ́ síwájú wa ànábì àyàfi kó jẹ́ wípé ẹni tá a máa rán máa jẹ́ ọkùnrin la máa ránṣẹ́ tá bá fẹ́ rán yàn ṣẹ́ mìnà áàlì lè kúrò ọlọ́run ni yọ̀ọ́ jẹ́ wípé olúùlú tó bá ga jù nínú gbogbo òlú yẹn pátá yányán ibẹ̀ láti yọ èèyàn jáde lóbi jẹ́ pé ẹbí tó ga jù lọ́lọ́run bá ti yọ ànábì jáde nínú ẹbí Quraysh ànábì Shuaib wọ́n ní láwọlá ara àtòkà lára jamuna lára jamuna tí èyí bá sá àwọn ẹbí ẹ ní àbálẹ̀ olókòpá ni wípé àwọn ànábì Ọlọ́run ẹbí tí wọ́n ti máa ń jáde wá ẹbí tó máa ń ga jù ni gbogbo ẹbí tó bá wà nú ẹ àwọn ọ̀ràn yẹn wọ́n máa connect mọ́ ẹbí yẹn Ọlọ́run bá máa ń fẹ́ fi ṣèrànlọ́wọ́ fáwọn ànábì Ọlọ́run ni torí pé kí ni o gbogbo yín lẹ sopọ̀ mẹ́bí yẹn ẹ rí létí mẹ́bí yẹn kò sí kankan nù ẹbí lárúbáwá tí ò rí létí mọ́ Kúrẹ́ṣì so látara bẹ́ẹ̀ kí wọ́n lè bá tètè gbà lọ́lọ́ máa fi ṣe bẹ́ẹ̀ náà tí bàbá tiẹ̀ fẹ́ wo kinní kan ó tiẹ̀ wo ti nǹkan mi náà so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ó sọ báwọn ànábí ọlọ́run ọba ti máa ń jẹ́ ní jíjẹ́ ti kinní nìyẹn o ànábí ọlọ́run ọba jíjẹ́ ìyẹn ní bọ́dì là ń sọ nísìn wọn a máa jẹ́ ọkùnrin wọn máa ń wá láti inú ìlú tí ó jẹ́ pé ẹ ibi tí wọ́n bá ti fẹ́ wá ìlú tiwọn ni ó jẹ́ ìlú tó jẹ́ capital ẹbí tí wọ́n bá ti fẹ́ wá ẹbí wọn ni ó ga ẹbí tiwọn ni ó ga jù láàrin gbogbo ẹbí so ọlọ́run ọba ó jẹ́ kí eléyìí ó yé wa nínú suratul anbiya ọlọ́run ọba ayé ẹlẹ́ẹ̀keje ń bẹ̀ náà ọlọ́run tún dákọ̀ rìjà àlà kálíbà máa pé ọlọ́run ọba dárúkọ rìjà ní ká máa sọ bẹ́ẹ̀ tó ayé àtọ́lọ́ba tún ti dárúkọ rẹ̀ ní sùwàtú àǹbíyà ayé ẹlẹ́ẹ̀keje ọlọ́run ọba ó tún sọ. ọmọ arsalna qablaka illa rijalan nuhi ilayhim. the same thing ọlọ́run ọba tún sọ bẹ́ẹ̀ wípé ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga kọ̀ọ̀ràn síwájú wa ànábì àyàfi àwọn ọkùnrin òun náà lọ́lọ́run ọba máa ń ránṣẹ́ lọ́sọ́dọ̀ so látara bẹ́ẹ̀ àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí fi díẹ̀ múlẹ̀ suratu Yusuf suratu Nahli suratu Anbiya mẹ́tẹ̀ẹ̀ta fi díẹ̀ múlẹ̀ wípé ọkùnrin òun náà ni ọlọ́run ọba ni máa ń ránṣẹ́ ọlọ́run ọba ò kì í rán obìnrin níṣẹ́ sọ ìyẹn kọ́kọ́ ti fìdí múlẹ̀ a lè ṣàlàyé fún wa wípé àwọn àlìjànú àwọn àfa ẹ̀rí tó fìdí múlẹ̀ òun náà ni wípé àwọn àlìjànú ọlọ́ọ̀ba ọ̀ràn ìránṣẹ́ kankan wá bá wọn so ìránṣẹ́ lọ́ba ti ránṣẹ́ sáwọn ènìyàn àwọn àjànú tó wá bẹ́ẹ̀ èèyàn yẹn náà ni ó lọ jíṣẹ́ fún wa gẹ́gẹ́ bí a ti kà níbi ọ̀rọ̀ Musa wípé a ti gbọ́ ọ̀rọ̀ yìí rí nípa Musa bàtà nàbí bẹ̀rẹ̀ sí Kakurhan, Qur'an àwọn àjẹnú tó ń gbọ́ngbà náà wọ́n sọ wípé irú kinní yìí àwọn ti gbọ́ nípa lọ́dọ̀ ànábì Musa ara ẹ̀rí àwọn afáàní yẹn wípé kò sí ànábì ọlọ́run ọba kankan ṣùgbọ́n láàrin àwọn tábàpẹ̀ nìkan láyé rọ̀ṣúlù lọ́dọ̀ àwọn tó ń jẹ́ àdàbárí àyà kan ní Quran tó fi múlẹ̀ nítorí sọ ni pé àwọn tí ń ṣe dáwà àwọn tó ń ṣe ìpèpè láàrin àwọn àlìjànú òní ń ṣàlàyé so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó rán àwọn tí wọ́n jẹ́ ọkùnrin ọlọ́run ọba rán wọn ń ṣẹ́ bẹ́ẹ̀ náà dẹni tó bá ti wá jànà bí ọlọ́run kìí ṣe tí ó ti dẹ́sẹ̀ tẹ́tẹ́lẹ̀ before ẹ bá fẹ́ jànà bí ọlọ́run á bá àmánà lọ́dọ̀ rẹ̀ ẹni tó ṣe é fọkàn tán ni òun lànà bí ọlọ́run ọba lọ jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọn ò ní máa sọ pé ó ní àmánà ara láéláé wọ́n bọ́dọ̀ rí i pé ẹni tó bá jáná bí ọlọ́run ọba ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní àmánà àsídìkù òdodo a gbọ́dọ̀ máa bá lẹ́nu àwọn ànábì ọlọ́run a bá irọ́ pípa lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ọba so bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ bá ìtanijẹ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ àlìkìyàánà kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ọba so látara bẹ́ẹ̀ gbogbo àwọn kan tó jẹ́ ìwà dáadáa ara àwọn ànábì ọlọ́run òun là á ti bá a ọlọ́run bá wa sọ fún àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn kèfèrí kí ọlọ́run bá sọ fún wa. fasalu ahala dhikri kuntum la ta'lamun. ọlọ́run ni fasalu ahala dhikri nǹkan àdìkìrì tó wà mẹ́ẹ̀ẹ́ àwọn àfa àdìkìrì alákọ̀ọ́kọ́ tọ́lọ́run ọba ní kọ́ wà mẹ́ẹ̀ẹ́ òun náà àtúbọ̀ mú díkìrù mi wà níwájú nítorí bá ti jẹ́ díkìrù bẹ́ẹ̀ ni alukutubu asamawiya alukutubu asamawiya ìwé tó wá láti sánmà ẹ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ nípa ìwé tó wá láti sánmà àwọn olómọ̀ nípa ìwé tó wá láti sánmà níbẹ̀ yẹn òun náà ni àwọn yẹ̀wúdí àti àwọn tí wọ́n jẹ́ kí ni àwọn nàṣọ́rọ́ tẹ ẹ bá ti rẹ́ nìkan tó bá mọ̀ nípa àwẹ̀ tó wá láti san mọ́ ọlọ́ni pàṣẹ alu ala zikiri. alu ala zikiri kuntum la ta'lamun. ọlọ́ni ẹ béèrè lọ́wọ́ àwọn tó bá mọ̀ nípa àwẹ̀ tó wá láti san mọ́ tẹ́ ẹ bá mọ̀ tọ́lọ́mọ sọ nìyẹn àwọn kẹfẹ́ lọ́lọ́mọ dẹ̀ ń bá wí bẹ́ẹ̀ wọ́n lọ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ níbi ìwé tó ṣáájú lọ bẹ̀rẹ̀ pé general àwọn afa máa ń lo aya yìí nítorí ẹ̀ sọ̀kalẹ̀ nìyẹn ọ̀rọ̀ gangan tá a túmọ̀ rẹ̀ túmọ̀ sí nìyẹn pé ẹ lọ́wọ́ àwọn yẹ̀wúdí ulama yẹ̀wúdí ulama nasara ẹ béèrè lọ́wọ́ wọn tẹ́ ẹ bá mọ̀ àwọn fọwọ́ nígbà tó lọ́wọ́ ní kéèyàn béèrè lọ́wọ́ ulama yẹ̀wúdí ulama nasara nǹkan tẹ́yìn ọba mọ̀ ṣé wàá ní béèrè nǹkan lọ́wọ́ àwọn afa mùsùlùmí bá ní ọba mọ̀ nǹkan sọ wọ́n mi ulama yẹ̀wúdí àti nasara ò lè ọ̀dọ̀ ta ni ó ti béèrè o ọ̀dọ̀ àwọn àfáà náà ni ó yẹ pé làwọn àfáà mi sọ pé ẹ béèrè lọ́wọ́ àwọn àfáà àwọn ni alu dékèrè sọ nkùntùn la tàn án mi tí ẹ bá mọ̀ ọ̀dọ̀ àwọn àfáà òun náà ni kẹ́ ti lọ́ọ́ máa béèrè nǹkan so wọ́n ṣàlàyé fún yín jọlọba ní kí wọ́n lọ béèrè ń bì òun náà ni pé gbogbo àwọn ànábì Ọlọ́run tá a rán wa sọkùnrin ni wọn àbí wọn ò kì í sọkùnrin lọ́rọ̀ wa so ibi táwọn request fún nìyẹn so àwọn wá sọ pé rárá ọlọ́run wá sàlàyé fún wa pé àlẹ́ rán màláìka ọkùnrin láàmà rán wa tí ó wà máa jíṣẹ́ fún yín tí ó jẹ́ abara bí yín náà. bilbayyinati wazzubur. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń sàlàyé fún wa ọlọ́run ọba ní arán àwọn òjíṣẹ́ bá máa túmọ̀ nìyẹn ìyẹn ni pé àrísálínà àrìjàlá ó tún àwọn ajú báyẹn ara wọn ọkùnrin wá bá yín kí ni ara wọn. bilbayin náà ti wọ́n zubú. ọlọ́run ní ara afún wọn ní alibayin náà nǹkan tó fojú hàn la gbé fáwọn ọkùnrin náà kì í ṣe nǹkan tó pamọ́ ntẹ́ rí òun làwọn ọlọ́run ọba fún wọn yẹn ló fi jẹ́ pé iṣẹ́ àwọn ànábì ọlọ́run oníkíni o alibayan albalag bimana alibayan ntọ́lọ́wọ́n bá rán àwọn ànábí ọlọ́run ni kí wọ́n wá sàlàyé nǹkan kí ọlọ́run bá rán àwọn àfáà náà tí wọ́n gbẹ̀sẹ̀ lọ́wọ́ àwọn ànábí ọlọ́run àlùbáyà ọlọ́run bá ní pé àrán wọn bílíba yìí náà ọlọ́run ní àrán wọn pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ àwíjàre wà zúbùrì adẹ̀ fún wọn níwèé zaburu ìwé ní jẹ́ zaburu sọ bó kí wọ́n gbà pé ìwé tí wọ́n fà náà bí dàwúd àmọ́ jẹ́ zaburu ṣùgbọ́n gbogbo tí bá ti ń jẹ́ ìwé zabarọ̀ níbi mánà kàtàbà so zaburu ni nǹkan tá a kọ so maktub nǹkan tá a kọ so azuburu òun wa ní ọlọ́run ọba ní a fún wọn ní àwọn àwíjàre wà zuburi àtàwọn nǹkan tá a kọ tí àwíjàre yìí àtàwọn nǹkan tá a kọ yìí tí ó máa jẹ́ ìmọ̀nà fún àwọn tí wọ́n jẹ́ ẹ̀dá kó lè bàyẹ̀ káwọn ẹ̀dá ó lè bá a mọ̀nà òun náà ni àwọn ọlọ́run ọba òun náà ni àfiṣẹ́lẹ̀ yìí نعم وأنزلنا إليك الذكر لتبين للناس ọlọ́ni wa anzalna ilayka ọlọ́ni àwọn ànábì ọlọ́run tó jọkùnrin tá a rán síwájú a fún wọn láwíjàre a dẹ̀ fún wọn ní ìwé ọlọ́ni àwa á sọ̀kalẹ̀ fún wa ànábì náà àdìkìrọ̀ dìkìrọ̀ tìbí wa máa túmọ̀ sí alukùránì àròkọ kùránì nìyẹn ọlọ́ni àdìkírù tiwájú òun ni alikutubu asama díkírù ọtí bíi òun náà ni kí ni ọ alikurahan ọlọ́ni àwa sọ̀kalẹ̀ fún wa nàbí àdìkírù àfún ẹ ní kurahan ọlọ́ni nítorí kí ni. lètò báyìí náà lè ná sí máa ló zìlà eléyìí. ọlọ́ni rísì tá fi fún ẹ ní kurahan ni òun náà ni kí wa nàbí o lè máa ṣàlàyé fún àwọn ènìyàn màánú zila ilẹ̀ yìí nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ fún wọn wípé eléyìí eléyìí ló jẹ́ pé kùránì a lè dágbọ́yé àfi kárí àdìsí ọ̀gọ̀rọ̀ nǹkan níbẹ̀ nínú kùránì tó yẹ pé kò rọrùn fún wa àfi kí èèyàn rádìsí èèyàn ò lè gbọ́yé láéláé àfi kí èèyàn rọrùn ànàmì ẹlòmíjẹ́ pé ẹlẹ́nìkan bá ní kùránì nìkan lòún fẹ́ máa lò sángílítì ìrọ̀ àìmọye àyà kùránì ni wọ́n fún tọ́jẹ́ yìí pé kò ní máa tọ́bẹ̀ ṣe sí i láti fún wa yìí pé àwọn kan nílẹ̀ India tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n pè wọ́n ní alukurani yun bàtà àwọn fẹ́ máa kírun ọmọ mẹ́rin fẹ́ máa kírun ó dàrú mọ́ wọn lójú wọ́n ní kùránì nìkan làwọn fẹ́ lò ó wá kú bí wọ́n ti máa kírun àwọn kan ní wọ́n ní irun tá a máa kí ọlọ́run pé búkírà táwọn wá àsìlà láàárọ̀ àti nírọ̀lẹ́ wọ́n ní ẹ̀ẹ̀mejì làwọn máa kírun táìmù wo ni wọ́n máa kírun láàárọ̀ wọ́n mọ̀ táìmù wo kírun rọ̀lẹ́ wọ́n mọ̀ àwọn ẹ̀bẹ̀ lọ́wọ́ kò sí mẹ́rin bẹ́ẹ̀ tó wọ́n mọ táìmù tí wọ́n kírun láàárọ̀ ó wá kú yẹ adadu rakaat raka mélòó lẹ́ kí raka mélòó òun lẹ fẹ́ kí wàhálà tún dé wọ́n mọ ayé raka náà fẹ́ kí àwọn kan ní raka méjì náà ni onírun ti bẹ̀rẹ̀ kákí raka méjì láàárọ̀ kakiraka méjì lọ́sàn-án wọ́n ní fine ọ̀dà araka méjì tẹ́ fẹ́ kì í bó o ti kì í tàbí sọ fún kafatia kẹ́ ruku, sọ tàbí wọ́n ní ìtọ́jú wa nu kurani ni pé rúkú àti sùjúdù lọ́wọ́ nu kurani so kò sí nǹkan mi tó ní wa lẹ́yìn ìgbà náà ṣé kàn rúkú lásán ẹ̀ sì sùjúdù lẹ́bàá kúrò bẹ́ẹ̀ sọ ẹ rí i pé ẹ tó bá lóun fẹ́ lo kurani nìkan ṣé mọ̀ pé wàhálà ni ó pa sọ bí wàhálà ti fẹ́ pa wọ́n nìyẹn tó báwọn náà tuntun wa ń pín yẹlẹyẹlẹ pín yẹlẹyẹlẹ nìyẹn so látara bẹ́ẹ̀ a lè lo kùránì kàní kùránì nìkan la bẹ́ẹ̀ lò kò ṣeé ṣe ọlọ́run fẹ́ kánàbí kálíbà máa pé ànábì wa useful torí ẹ̀ ó fi àwọn ọ̀rọ̀ kan ó fi tì sọ́dọ̀ ànábì pé ànábì ni kò ṣàlàyé ẹ̀ ànábì wa ni sọ́lù kàmáàrọ̀ àìtòmù ni kò sọ́lù ẹ máa kírun bẹ́ẹ̀ tí mi tí kírun kúzù àní manasikakum bí mo ti ń ṣiṣẹ́ ájì yìí bẹ́ẹ̀ náà ni kí ẹ máa ṣe kẹ́ ẹ gbà lọ́wọ́ mi so látara bẹ́ẹ̀ òun náà lọ́lọ́wọ́ bá ń sọ fún wa bí wípé aṣọ kùránì kalẹ̀ fánàbí. anzalna ilayka dhikra litubayyina linnas. àwa la sọ kùránì kalẹ̀ fún wa ànábì kó o lè bá a máa ṣàlàyé fún àwọn ènìyàn. ma nuzzila ilayhim nǹkan tí a sọ kalẹ̀ fún wọn kó lè bá a ṣàlàyé fáwọn èèyàn. wàlà aláhùn yatafakkarun. sọ ọlọ́run ní wàlà aláhùn yatafakkarun. ọlọ́run ní níta fẹ́ bẹ́ẹ̀ náà ni pé yatafakkarun. ọlọ́run ní a mọ̀ pé tí wọ́n bá ti ń ka kùránì fún wọn la aláhùn yatafakkarun. ọlọ́run ní àwọn náà lè máa ronú sí i wípé eléyìí ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run ni sọ ọlọ́run bá dẹ̀ràn àwọn àfa lọ́wọ́ lórílẹ̀ ayé lónìí gbogbo tánàbí ṣàlàyé pátá yányán àti tí Kúránì ṣàlàyé àwọn àfa lọ́lọ́run gbé kalẹ̀ kí wọ́n máa ronú sí i tó ẹ pé wọ́n dẹ̀ ń fa nǹkan jáde bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń so mọ́ra wọn ọlọ́run ọba lò wọ́n ní sábàbí dáadáa ọlọ́run ọkọ lo àwọn àfáànú àwọn sọ̀hábà ọlọ́run lò wọ́n sábàbí dáadáa àwọn tó tún wá lẹ́yìn wọn tán já wọn tàbí òun ọlọ́run lò wọ́n sábàbí dáadáa àwọn tó tún wá náà ọlọ́run lò wọ́n sábàbí dáadáa ìyẹn ló fi jẹ́ pé àìmọye mọ̀sáìlù nínú ẹ̀sìn tẹ́gbẹ́ àwọn àfa àwọn yanjú ẹ̀ àgbọ̀yé yẹn o lè kọ́kọ́ fẹ́ di kíní báyìí tẹ́gbẹ́ ọlọ́wọ́n bó dẹ̀ lò wọ́n sábàbí dáadáa tẹ́gbẹ́ àwọn ni wọ́n máa ṣàlàyé mọ̀sáìlù fún wa tẹ́ ó ti máa ń ṣe látàyà àwọn sọ̀hábà wọn lẹ́nìkan olóyún wọn á wò yí pé oyún tó ní yìí tètè bímọ ó ti ayé tètè bímọ báwọn ọmọ tó bí kò bí àárín oṣù mẹ́fà lọ tó fi bímọ ẹ̀rí ìgbà tí wọn ò ẹ káwọn dáṣẹ́rí àfúnfún oṣù mẹ́sàn òun náà ni ẹ̀tọ́ bá lóyún òun náà ni máa fi bímọ ẹ ká dáṣẹ́rí àfún so àwọn ibùdó náà bá sí ali ah. rọdíàlá ani yọnu sí i àwọn náà wà usman náà wọn ní wa amúlùhù wà fi so àyà kura ni mú wa wọ́n dẹ̀ yìí fa láì gbọ́n bí gangan náà wo ọlọ́run ni àti lílóyún àti funfun lóyún ọmọ ní ọyàn ó máa jẹ́ thirty months wọ́n wá lọ wo wàlíwàlídàd yorùdínà àwòlàdàwùnà àwòlẹ́yìn kàmìlẹ̀ ẹni tó bá dẹ̀ ti jẹ́ pé ọba bí ọmọ lóbìnrin àwọn tó ń bí jẹ́ bímọbímọ lóbìnrin wọ́n máa fún ọmọ àwọn lọ́yàn lódìdí ọdún méjì àwọn àníwọ̀ náà yọ twenty four months tó jẹ́ ọdún méjì yọ nínú thirty ó ló máa kú ó máa kú six months. sọ mi pé oyún tó kéré jù náà ni wọ́n máa jẹ́ kí ni o six months ọ̀dọ́ra bẹ́ẹ̀ Usman sì gbà bẹ́ẹ̀ ẹ wo orú ìrònú tí àwọn tó ṣáájú lọ tí wọ́n mú wa ẹnìkan bá ronú lọ ẹnìkan ló tún ronú tiẹ̀ náà ẹnìkan ló tún ronú tiẹ̀ náà ẹ̀sìn wa ń pé látara rẹ̀ ẹ̀sìn sì wá dojú ti látara rẹ̀ ó wà nìkan tí ń yé àwa sọ ọlọ́run ni a ṣe bẹ́ẹ̀ kí ni ọ la àdúrà. ọlọ́run ni nítorí kí o lè bá a jẹ́ wípé àwọn tó bá ń bọ̀ lẹ́yìn tí wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run ọba kí wọ́n lè bá a jẹ́ ẹni tí wọ́n máa ronú sí ọ̀rọ̀ ọlọ́run ọba so kí wọ́n ká àyà kan lè kó pé a kọ̀ọ̀rọ̀ tó lọ rẹ̀ kí a kọ̀ ọ́. أفمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض so ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa alẹ́dínà makaru ṣèjì àwọn tí wọ́n plan àwọn afáàní sẹjẹhati yẹn ó máa jẹ́ sífà fún á jẹ́ alimakarot asẹjẹhati so àwọn tí wọ́n plan àwọn ète ìtọ́jẹ́ wípé ète náà jẹ́ sẹjẹhati àwọn kan lè pe má fún olùbí àwọn kan kan sọ wípé wọ́n plan ní plan tí so ẹyẹ má fún so sọ wọ́n plan ní plan tó yẹ kí alìjẹ́ má fún olùmú tí la plan náà ètò jẹ́ plan ti àìda òun náà ni wọ́n plan. sọ̀rọ̀ ni àwọn tí wọ́n tètè tí wọ́n dá àwọn ète tó jẹ́ ète bú nípa ẹ̀sìn ọlọ́run ọba tí wọ́n ń dá àwọn oríṣiríṣi ọgbọ́n nípa ẹ̀sìn ọlọ́run ọba wọ́n fẹ́ wó pé àwọn fẹ́ ti ẹ̀sìn ọlọ́run ọba wo ọlọ́run ní sọ́kàn wọn balẹ̀ ni. ọlọ́run tó ní lẹ́lẹ̀ sọ́kàn wọn balẹ̀ ni pé kò lè fi lẹ́lẹ̀ wọn mì wọ́n lè fi lẹ́lẹ́gbẹ́ wọn mi epo ti fi lẹ́lẹ́gbẹ́ àwọn kan mi ó fi gbé kọ́ọ́rù náà ó fi gbé mi òṣìṣẹ́ ọlọ́run ọba sọ́nà àdìsí kan ọkùnrin kan ó bẹ̀rẹ̀ sí yan lórí ilẹ̀ ẹlẹ̀ ọlọ́run ni kó bẹ̀rẹ̀ sí máa wọlé ẹlẹ̀ lọ títí ó sì wọlé lọ. àìmọye ọlọ́run bá ti fi mi nínú àwọn àtàjà àbànú Ísírẹ́lì nígbà tí wọ́n yapa ọlọ́run ọba so látara bẹ́ẹ̀ ara àyàtọ̀ ọlọ́run bá máa fi já àwọn èèyàn síwájú lọ òní pé kó fi lẹ́ẹ̀lẹ̀ kó fi gbé èèyàn mì so látara bẹ́ẹ̀ ọlọ́run fi lẹ́lẹ́ gbáwọn èèyàn náà mi náà nísìn o tílẹ̀ lẹ́ ó mì tí ó rí tí ó dẹ̀ gbáwọn èèyàn mi ọlọ́run sọ́kàn àwọn tí wọ́n wá ń ṣe àwọn oríṣiríṣi ìbàjẹ́ yìí ọlọ́run sọ́kàn àwọn balẹ̀ wípé àwọn ọlọ́run ọba a lè fi lẹ́lẹ́ gbé wọn mi náà. àwòyá tí a ó mú làádáàbò mi ń háyé tó láàyè ṣàrú. ọlọ́run ni àbí kíyà ọlọ́run ọba wa bá wọn àìsùn láàyè ṣòro níbi tí àwọn gan ọmọ pé ọlọ́run ti lè wá bá wọn ìyà ọlọ́run dẹ̀ ni ìyà ọlọ́run ọba pọ̀ gan-an ọ̀nà tí ọlọ́run lè gbà wá báyàn ọ̀pọ̀ tí ó wá gan mọ̀ bẹ́ẹ̀ sọ nínú bọ́dí èèyàn kò sí tọ́lọ́run bọ̀ lè gbà mú yàn àìmọye nǹkan ní bẹnu bọ́dí èèyàn tó gbé ló bá daṣẹ́ lẹ́ẹ̀lẹ́ wàhálà ló máa jẹ́ fún yàn tí wọ́n sì máa dààmú dààmú dààmú dààmú lórí ẹ̀ tọ́lọ́run bọ̀ sì ní pé sọ látara bẹ́ẹ̀ ìyẹn ló fi jẹ́ pé oríṣiríṣi ọ̀nà ọlọ́run máa lè gbà fìyà jẹ ọmọ èèyàn torí gbọ́ ọmọ èèyàn abẹ́ ọlọ́run lọ́wọ́ bó ti bọ́ ọlọ́run bá ti ń wú ọmọ èèyàn nìyí sọlọ́n bá náà lágbára nígbà míì tẹ́gbẹ́dá wa fẹ́ pa nǹkan kan gbà míì á fi lẹ́lẹ̀ báyìí tá a fẹ́ pa á wò pé irú pípa mo fẹ́ mo fẹ́ pa kínní ọ̀hún dáhùn náà bẹ́ẹ̀ sọ akẹ́kẹ́ kan ta wá nìsín àwa fi kankan yẹn lẹ́lẹ̀ ó pé irú pípa ọlọ́ fẹ́ pa ẹlòmíì ọkàn rà pàdé ẹlòmíì ó tún lọ́ lọ́ lọ́ lọ́ lọ́ lọ́ lọ́ sọdọ́gbó ti tá àdọ́gbó ó bó ti ń dùn yẹn so yóò mọ̀ mọ̀ ni sọ sọdọ́gbó kí ni ọ ọ rí pé ah ó ti ó ti ta ohun jù <laughs> sọlá tara bẹ́ẹ̀ iná ló fi jẹ́ pé ọlọ́run bá náà ó lè fi yà jẹ wá gbogbo ìyà ló lè fi jẹ wá náà kò sí tí ó lè fi jẹ yàn sọ pé abẹ́ ọlọ́run abẹ́ travel ni o abẹ́ ọlọ́run làwọn àwọn àti yàrá ni o abẹ́ ọlọ́run ẹni jábọ́lá torí bẹ́ẹ̀dì ó ti sẹ́ni ó lè tẹ̀lé sí i kò sí èèyàn tó tọ́ ẹ̀ sọ látara bẹ́ẹ̀ iná ló fi jẹ́ pé ká máa bẹ̀rù ọlọ́run ní gbogbo ọlọ́run máa ń gba àwọn tí wọ́n ń dá ète láti bẹ̀sìn ọlọ́run jẹ́ pé kò sí tọ́lọ́mọ bò tilẹ̀ fìyà jẹ wọn tó ká sọ́ra dáadáa tọ́lọ́mọ bá sọ gbọ́ àwọn ọ̀nà fún wa náà níwájú tọ́lọ́mọ lè gbà fìyà jẹ wọn dátùn máa kà fún wa ní ọ̀la ìtàkùn ìjọ sí wa láǹfààní tọ́lọ́mọ jẹ́ kí ó wúlò fún wa subahana ká máa bá ti ṣọ́ra láìla ìlà àn àṣìkòkà wà àtúbí ilẹ̀. ìzọ́kùn ọ̀fẹ́ ẹ jọ ìbéèrè mo fẹ́ béèrè tó bá tẹ̀tún wá jọ̀ràn yẹn ṣé ó ní lẹ́bù tó gbọ́dọ̀ tó gbọ́dọ̀ gàdé àbí nǹkan kan ṣé ó ní bó ṣe gbọ́dọ̀ tó ká tó lè consider ní sutura then ẹni tí ò bá tẹ̀ wá lo sutura pàápàá pé ṣé space òdiwọ̀n mélòó lèèyàn lè filẹ̀ téèyàn tó lè kọjá wájú àbí èèyàn tẹ̀ lè kọjá wájú ẹni tó bá ń kírun pàápàá then ẹlẹ́ẹ̀kejì ni bí èèyàn ṣe máa ń káwọ́ sáyà lórí irun báwo gangan ni ó ṣe tọ́ kéèyàn máa káwọ́ sáyà lórí irun na sutura yin bí a bi ẹ alakọkọ yìí tí mo gbọ́ yìí ni pé bí a kún sutura lè fẹ́ béèrè so àwọn afa àwọn ṣàlàyé fún wa yìí pé asutura tù so nǹkan tá a fẹ́ ni bẹ̀tì yóò máa jẹ́ dandan nígbà tí ọba jẹ́ pé a bá mọ̀ pé wọ́n lè gba wájú wa kọjá torí pé tá a bá ti lè ṣe nígbà tá a lè gba wájú wa kọjá á jí àwọn ìjọ ọlọ́run àwọn anìkínlẹ̀ rí àwọn kan sọ pé dandan ni àwọn ah, kan ẹ̀kọ́ bá jẹ́ dandan ni àwọn sàhábà àwọn máa gbé sútúrọ̀ káàkiri ni nínú sísè tí a bá rí pẹ̀lú wọn ẹlẹ́kejì ni wípé àwọn sàhábà nígbà tó bá kírun ẹ̀ tí ò bá bárun pé tó jẹ́ wípé ó bárun méjì nínú mẹ́rin wọn wá sálámà yóò dìde yóò mọ kírun ẹ̀ padà lọ sútúrọ̀ mọ́mù jẹ́ sútúrọ̀ rẹ̀ nígbà tí ó ti borí tí ó ti kírun padà ó kírun yòókù lọ kò ní sútúrọ̀ mọ́ sọdọ́ pé nǹkan àwọn sàhábà tó bá yẹ pé sútúrọ̀ bá jẹ́ dandan ni àwọn sàhábà ẹ̀ dandan dandan ni wàá tó bá fẹ́ sànù yẹn kó gbé síwájú so àwọn afa sọ ara isti ba wọn ní sotẹrọ tọ́tí yàrá bá máa pé ẹnìkan máa gba wájú òun kọjá ìgbà náà ní sotẹrọ yóò máa jẹ dandan ẹlẹ́ẹ̀kejì ni wípé ìbò ní sotẹrọ dé òun náà ní wípé ìtọ́mọ yẹn bá fi lè nasẹ̀ síwájú tó lè nawọ́ kan síwájú báyìí òun náà ní dédé ibi tí sotẹrọ yẹn ibi tí èèyàn lè ti dìbẹ́ǹdì so níbi ìrún pé kọ́ mẹ́gbàá wájú òun kọjá pé ẹlòmíì lè máa kírun sáré lọ́lọ́ yẹn kẹ́ni kan fẹ́ gbà bí ìkọjá kò wájú ẹ̀ kọjá pé pé kí ni o o ti kọjá tó lè nasẹ̀ tó lè nawọ́ báyìí wọ́n ní ká gbé sútìrọ̀ wa ká gbé síbi ẹ̀gbẹ́ ojú pàtàkì jùlọ bẹ́ẹ̀ ojú ọ̀tún àbójú òsì ò ní ká gbé sútìrọ̀ wa sí ká má gbé sí sẹ́ńtà ojú wa gangan gẹ́gẹ́ bí àwọn apá ẹgbẹ́ wọn ti sọ nìyẹn. sọ wọn ní bóun ní sútìrọ̀ wa bóun ní ó ti tó òun náà ní pé téèyàn bá wo bí ìbàdí èèyàn báyìí ibi ìbàdí èèyàn síbi àárín ibi eegun ẹ̀yìn èèyàn so ibi ìbàdí èèyàn síbi àárín eegun ẹ̀yìn èèyàn so òní gíga tí sutura yẹn gbọ́dọ̀ ga ṣùgbọ́n kò ní fífẹ̀ kankan báyìí ó lè tínrín ó jẹ́ pé igi lásán báyìí ni ó jẹ so ṣùgbọ́n gíga rẹ̀ òun náà ni pé láti ibi tí wọ́n bá jókòó lẹ̀ so sọdún tánà bí fi wé onímọ̀ àkọ́rọ́ tó rà ní tá a máa ń jókòó lé lórí yìí lórí ẹ̀sìn dáadáa máa jókòó lórí ẹ̀sìn àkótí wọn tí wọ́n fi jókòó ni á débi ẹ̀yìn wọn báyìí wọ́n kàn fi máa ń rest díẹ̀ díẹ̀ ni so ó máa ń débi àárín bí egun ẹ̀yìn báyìí so àtìyẹ tí nígbà rẹ̀ gbọ́dọ̀ tó nìyẹn náà ṣé o ti tábà ń. bẹ́ẹ̀ ti máa ń káwọ́ sí àyà lórí irun kọ́wọ́ sí àyà pẹ̀lú pé ká gbọ́wọ́ sí síbi àyà wa gangan báyìí ibi orí àyà wa gangan báyìí ká lè gbé ọwọ́ ọ̀tún ká gbélé lórí ká gbélé lórí ká gbọ́wọ́ òsì débi àyà wa ká wá gbọ́wọ́ ọ̀tún lé lórí àwa lè mú ọwọ́ ọ̀tún lẹ́yìn ìgbà tá a ti gbọ́wọ́ òsì síbi àyà báyìí a lè gbé ọwọ́ ọ̀tún lé lórí báyìí lẹ́yìn ìgbà tá a òsì síbi àyà báyìí a lè gbé ọwọ́ ọ̀tún wa ká fi di bi rúṣùkú wa bíi ká fi mú so a tètè lè mú ọwọ́ ọ̀tún wa ká gbé wá síbi bíi ká di bi mandapa wa yìí ká fi so ọ̀kan náà nà mẹ́tẹ̀ẹ̀ta òun ni a lè gbà láti ṣe nam. wọ́n sàn kan. n tí mo fẹ́ béèrè nípa ẹ̀ ní nípa ẹ̀ ní ayé ìsìn lórí àwọn fóònù wa a máa ń ṣe transactions bíi ẹ̀ application Jumia so tá a máa ń lò lórí fóònù yẹn bá ń tajà bá ń rajà so tí wọ́n sì business sá máa ń lọ lórí fóònù yẹn sá so kí ni ìdájọ́ kátàkárà orí àwọn Jumia tá a máa ń ṣe yẹn ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n máa ń sọ fún wa pé tí wọ́n bá ti pèrun ẹlẹ́ẹ̀kejì ní ọjọ́ Júmọ̀ wípé a lẹ́tọ̀ọ́ láti ra nǹkan tàbí ta nǹkan lásìkò yẹn so téèyàn kan bá ti wá wọnú mọ́sálásí lọ́jọ́ jùmọ̀ àti pèrún lẹ́ẹ̀kejì ó wá ń ra nǹkan lórí jumia yẹn ṣé kátàkárà yẹn ṣó wà sọ̀kè àbí bátìlì ṣẹlẹ̀kejì ni pé nígbà tó ṣe pé nínú family planning so um, àwọn ọ̀nà tó wà ń bẹ ọ̀nà tí kò dání gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ní àwọn modern one so àwọn olówó jẹ́ àwọn ọ̀nà ṣẹ̀rẹ̀ẹ́yà fún tahadidu nasi. so alákọ̀ọ́kọ́ ọ̀nà ni pé ọjà títà lọ́dọ̀ àwọn tí wọ́n ń ta nǹkan lórí fóònù tó bá ti fìdí múlẹ̀ téèyàn máa complain tí wọ́n ti ń tajà tó dẹ̀ fìdí múlẹ̀ àwọn afá ni kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ lóòótọ́ làwọn afá kan ta pé wọ́n gbà pé bẹ́ẹ̀wù al so òṣìṣẹ́ ọlọ́run ọba sọ pé bẹ́ẹ̀wù al-majhul kò dáa ntaari kó rí pé a máa rà ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí wọ́n ti máa ṣàlàyé ẹ̀ fún wa pé àwọn nǹkan tó ní nì wọ́n dẹ̀ tún fún wa láàyè láti dá padà so gbogbo àwọn nǹkan tí nǹkan máa ń ní òun náà ni wọ́n ti ṣètò ẹ̀ síbẹ̀ ìyẹn àwọn afáàfin sọ pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wọ́n á gbé kinní wa wọ́n dẹ̀ sọ àwọn nǹkan tó ní tí ẹ bá rẹ bẹ́ẹ̀ wọn ò ní nǹkan yẹn lẹ́tọ̀ọ́ àti da kinní padà fún wọn so transaction yìí lórí ẹ̀ kinní kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ rárá gẹ́gẹ́ bí àwọn afáà ti sọ ṣùgbọ́n níjọ́ jimá tó bá transaction nígbà tó ń ṣe ó túbà lọ́wọ́ béèwù tó ṣe látara wípé ó tajà yẹn tó yẹ pé ní ìnẹ àìdí kínní ó yẹ kó dá títajà yẹn padà kó jẹ pé torí pé kò dá ara ni so dídá títajà yẹn padà ni pé kó ẹsẹ̀ wa lè yẹ lọ rajà yẹn padà ègé ó ti dẹ́sẹ̀ kó tọ̀nà túbà kó ẹsẹ̀ rajà yẹn padà lẹ́yìn ìgbà tí ó bá parí jimá kó gbà sí pé kó wọn ò tí rà ní ìgbà náà ṣùgbọ́n tí o bá ṣe bẹ́ẹ̀ ìyá rẹ̀ tó di méjì ọ̀rajà yẹn pẹ̀lú bátìlì so ọlọ́run bẹ́ẹ̀ lọ́ọ́ yẹn bá dijọ́ gbé dàrú so ìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta eh, tàdídùn násìlì àti gbé àwọn dókítà náà wá rí tí wọ́n ṣàlàyé fún wa wípé lára nǹkan tó dáa tí obìnrin lè lò òun náà ni èyí tó bá jẹ́ pé èyí tí wọ́n fi nǹkan kan bíi abẹ́rẹ́ sí ọ̀dọ̀ rẹ̀ ẹgbẹ́ tó bá ti kó bẹ̀ wọ́n padà mú kíní yẹn kúrò mẹ́ so wọ́n sọ fún wa pé nǹkan tó dáa tó lè lò ní bánkàdẹ́sì mú wá òun náà ni ká mú kúrò ká yọ kúrò bẹ́ẹ̀ ó dẹ̀ pé ìdásọpọ̀ dà yìí ó padà tún wá ṣẹlẹ̀ padà wípé ẹnìkan sọ wípé bẹ́ẹ̀nìkan ti ṣe wá àṣì òtẹ́mi tó padà gbọ́ ni wípé ẹni tó bá níyàwó kan péré òun náà ni ó máa ń dá jù fún fún kínní yẹn ẹ bá ti níyàwó méjì wípé ó máa ń fẹ́ mú àwọn kankan dání so wàhálà àlà ṣùgbọ́n tá a bá bẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ dókítọ̀ tí wọ́n yanrantí dáadáa wọ́n ṣàlàyé fún wa àwọn ibi tó dá wà ń bẹ tó tó wà manageable so kọlọmọba kó tọ́ wa sọ́nà. Naam. Wa alaikum salaam. ẹjọ ìdájọ́ olúwa fún ẹni tí tí ò ka sọlátù Ibrahim yẹn tó pé sábẹ́ kù ló ń ka. náà àwọn onídàájọ́ olówà fún ẹni tí ò ka sọlátù Ibrahim yẹn wọ́n wá lọ́wọ́ ń ka sọlátù sábìkì àbí èyí sọláàtì lọ wà sọ tí àwọn èèyàn ní tí wọ́n máa ń sọ yìí pé àwọn ní sọláàtù sọláàtù lìfàtì ó wà sọláàtù tùnjínà ó wà bẹ gbogbo àwọn sọláàtì pátá yányán níta máa ń sọ fáwọn èèyàn náà ní wípé ká ṣọ́ra dáadáa èèyàn kì í mọ̀ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ ìyẹn ni wípé sọláàtù tẹ̀ ń sọ yìí ìtànà bíi mú wá onísọláàtù Ibrahimiyya gbogbo sọ abá ẹ bẹ sọ abata ní more than ten thousand kò sẹ́ni ẹ̀ka tó mú sọ̀rọ̀ àtò wọn nù. níta abáàlẹ́ mọ̀ ní wípé ìmọ̀ àwọn tó nímọ̀ jù làwọn sàhábà àwọn tó nímọ̀ jù làwọn sàhábà. so gbogbo sàlátà yẹn wàá mú wá yìí ní ìsinyìí gbogbo ẹ̀ pàtàyàyà kódà nínú èdè lálùbáwá adẹ́gbọ́n fẹ́ túmọ̀ èdè lálùbáwá ó ní àwọn fọ́ọ̀tì kan nínú ẹni bá gbé èdè lálùbáwá dáadáa. sọ torí pé kí ni o. So, kò mú túmọ̀ tó yanrantí wá rárá tẹ́ a bẹ túmọ̀ yẹn sàlátù anabi sàlám ẹ rí i ẹ sàlátù fana bí anabi ò yẹra rẹ̀ alama sọlẹ alamu muhammadu ọlọ́run bá wa sàlátù fana bí àtàwọn ará alẹ́ anabi àwa kẹ́ bó sàlátù fún ibrahim àtàwọn ará ibrahim iná ká mi dùn ẹ gba anabi ò yẹra rárá ń bẹ̀ ṣùgbọ́n tiwa àwa kàn lọ kẹ́yìn dàbẹ̀ ni ẹgẹ́ ni sinmi ayé àbí ká máa sọ wípé àsálàtù yìí ni ọ́ là wà tó jìnnà àsálàtù yìí ni kí gbogbo nǹkan tí yóò ní túmọ̀ lálọ́lá kó síbẹ̀ so nítorí ẹ̀kọ́ nítorí ẹ̀kọ́ làsálàtù fi wá so àwọn tó wá má sálàtù yìí wá àwa sọ fún wa pé a sọ pé ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n ta ló sọ fún wa pé ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n bẹ́ẹ̀ ká tó bẹ́ẹ̀ lọ́wọ́ wa ta ló sọ fún wa pé ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n kò sí ẹnìkan tó sọ fún wa bẹ́ẹ̀ ẹnìkan kọ́ ẹ bọ́ sọ pé ẹnìkan báyìí òun lọ̀rẹ́ ọlọ́run bó ló bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ èsù wọn bá àwọn èèyàn kan tí ń sọ pé kópe rẹ̀ lọ́rùn ọ̀rẹ́ ọlọ́run so ara mi dàbí sọ pé lágbájá báyìí ọ̀rẹ́ àwọn tá a lè gbé ní pé ọ̀rẹ́ ọlọ́run yóò kọ nǹkan lẹ́lẹ̀ báyìí tẹ́ pé nǹkan dára àwọn èèyàn máa kà tí wọ́n rí sí sí pé ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n kọ́ lẹ́lẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí wá kọ nǹkan lẹ́lẹ̀ wọ́n á gbà pé àsálátù táwọn tún kọ́ lẹ́lẹ̀ ó tóbi ju kúránì lọ. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́pọ̀lọpọ̀ wọn kọ́ lẹ́lẹ̀ nǹkan tó burú já ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ lẹ́lẹ̀. ó lọ́tara bẹ́ẹ̀ wọ́n fún wa ní nǹkan tí ó wúlò fún wa wọ́n bèèrè lọ́wọ́ ànábì àwọn tàṣọ àbá bóò láti ṣàṣàlátù fún ọ question answer ẹ ṣàṣàlátù fún mi báyìí ẹnìkan wá dé wá ní ẹ tún lọ ṣàṣàlátù báyìí nígbà tí wọ́n dáhùn ara ẹni àti wọ́n máa gbé àwọn kan ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n ṣe ẹ kò wúlò kankan wọ́n kàn ṣe dànù lásán ni ẹbí lè ka ṣàṣàlátù tún jí náà one thousand lórí ìjókòó kan ẹbí lè ka jáwé rátìlì kàmáàlì kíní kan yóò dẹ̀ bóun ṣe bàá dà ní ìṣẹ́ tọ́lọ́hùn nígbà lọ́wẹ́ so ìtọ́ dáa jù ní wípé àwọn èèyàn lórílẹ̀ ayé kó lọ wo ntọ́lọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ sọ ó ní òfin ní fún wa ní problem so àwọn ìsìnà ti pọ̀ gan-an púpọ̀ dẹ́gbẹ́ ìsìnà yẹn gan àti lè ṣàlàyé fáwọn èèyàn ó ṣòro torí pé àwọn èèyàn ti kó sínú ẹ̀ wọ́n dẹ̀ ti gbà wípé òun nìkan ní ọ̀nà ẹ́ báwo náà bá fún wa ní kùránì kíkà kùránì ríronú sí kùránì àwọn sọ̀látù yìí kò sí nǹkan kan tẹ́ fẹ́ ronú síbẹ̀ tẹ́ fẹ́ sọ pé kíní kan ronú wọlé fẹ́ ronú bẹ́ẹ̀ kò ní túmọ̀ tẹ́ fẹ́ ronú sí nǹkan náà yàn kẹ́ wà ní pẹ̀lú bùkátà fẹ́lẹ̀ ni pé làwa ibi ìyá ayé ní ọ̀rọ̀ ọdún wa ti jẹ mọ́ ayé ìbànújẹ́ ayé ìkíní kan gbogbo nǹkan bá òun nìkan la yàn wá nítorí ẹ̀ nítorí ẹ̀kan mùsùlùmí ni ọ̀rọ̀ àlìkíámà mọ̀ jẹ́ ajé àlìkíámà olókan mùsùlùmí so jẹ́ alẹ́ rẹ́sì ṣe láyé ń bì so ní ọkàn rẹ̀ kọ́dà má jẹ́ àfihàn ṣẹ̀sìn ó tán so gbogbo àwọn kan báyìí ká sọ̀ra dáadáa gbogbo àwọn kìíní wọ́n níyì ní lọ́dọ̀ àwọn èèyàn kan àwọn èèyàn kan kà sí pé ó tóbi kò nítumọ̀ kankan bí kankan gbogbo àwọn tí wọ́n ń ṣe pátá yányán nígbà tí èèyàn kan dáàmú ara èèyàn ni wọ́n fún èèyàn ní pé nǹkan tí o lò yìí tí ó mú nǹkan rẹ tí ó mú ara rẹ yá èèyàn wá ní rárá òun ò ní lò èèyàn wá ní tí màá máa lò nìyí ìkíní yẹn yóò máa kó nira báyàn lọ ní títí ayérayé ìdílé gẹ́gẹ́ ló ti rí èèyàn kan lè máa ní sọ kẹkẹrẹ pé ògùn mi lèèyàn bá ń lò yẹn pé yóò mọ̀ pé ara èèyàn ń bàjẹ́ sí ni ìjọba ní kò wọ́n lò fún nǹkan tẹ́ kò wọ́n lò kọ́ ló ń lò ṣùgbọ́n nǹkan tẹ́ yẹn ń bàjẹ́ èèyàn ọ̀mọ́ tó yẹ lóye ní òye káyọ̀ ní wọn ní òye kí wọ́n mọ nǹkan tó ń dà mọ́ra wọn sí tó látara bẹ́ẹ̀ níta ní ni wípé níta ẹ mọ béèrè pé kí lànà bí ni a ṣe ẹ mọ kọjá níta ní bí ẹ má kọjá ntí mo bá ní ẹsẹ èèyàn fẹ́ kú ó ní taraktu fi kun amúra yìí nǹkan méjì mo filẹ̀ fún yín wọ́n ní kí ni nǹkan náà ó ní alikitaabu wa sunna ànábì sọ gbogbo ntí ọ̀sẹ̀lẹ̀ sálíkì àmọ́ òfin dé kọ́ wa ní dàkọ́ gbogbo àwọn àwọn tó wà lọ ń rọ́jò pé ìdílé ànábì làwọn kan ti wá ànábì gangan ti sọ pé àwọn eléyìí ń bọ̀ yóò tí ò sọ̀rọ̀ gangan lórí ẹ̀ ìtànjẹ lásán táyà kan fi tàwọn yẹn jẹ́ ànábì gbogbo ntí ọ̀sẹ̀lẹ̀ sálíkì àmọ́ òfin dé ànábì ti sọ. So, ẹnì kan ò lè mú kankan wá ó jà lè kunu ẹ̀sìn tó fẹ́ fún wa mọ́ so bá ti tàwáàfù lé ọlọ́run ànábì ti ṣàlàyé ẹlòmíì tó wá ní wọ́n tún wá kọ ní tàwáàfù rọ́ wọ́n tún kọ ní ìsọkúsọ tí ó tún máa sọ ní tàwáàfù gbogbo oríṣiríṣi nǹkan náà kọ́ àwọn èèyàn tí ó da sọ́dọ̀ tó wà bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ ní gbogbo àwọn kan wọ̀nyí kò sí nǹkan tó bẹ́ẹ̀ pé wá sí àánú lórí àánú ni kọ́lọ́mọ́jẹ ẹni kankan wọn nù subhanaka ma bi amdi shadala ila ila ant astaghfiruka wa